nígbà tí ẹ̀sìn dé ní ìsọgbà ẹ kìrìsìtẹ́nì o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn ìbílẹ̀ ibikíbi tó bá dé ó kọ́ fẹ́ gbà tọwọ́ yín kó sọ pé kò dáa kó wá fi síbẹ̀ gbàtà wà kékeré a ṣeré bí Samuel Ajayi cloud a ṣe mú ìgbàgbọ́dé hmm. orin la máa fi ń ṣeré ńgbà yẹn ó wá ní inú orin yẹn ó wá ní awálàyè lójú àwọn Yorùbá wá ní aworawa títí kò ṣojú ẹni tó fọ hmm. kò sẹ́ni tí ò rí nà ọ̀nà tó gbà tó fi ojú tí ò fọ afẹ́ rí i ló wá lóun mú jésù wá ṣe kẹ́tẹ̀ ẹnikẹ́ni tó gba jésù gbọ́ tó gba ọlọ́run gbọ́ tó mọ̀ pé ọlọ́run ṣiṣẹ́ ìyanu ó lè jẹ ewé o ó lè jà dógbóyàrò kó sì kó lórí ìbámu òun nígbà tó jẹ́ pé èmi mo lọ́jà tàbí ẹni tó lọ́jà júwèé fún mi níbi tí pé mú wọlé lẹ́yìn mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà làwa náà ń ṣe nílé ọlọ́run tó jẹ́ pé bọ́ọ̀lù ṣàní ni. Hmm. ni ẹ jẹ́ kí n sọ àpẹẹrẹ kan fún yín mo lọ lọ lọ́dọ̀ àbúrò bàbá mi tó jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run ní ìkan nínú àwọn ilé ọlọ́run náà bá dé láàárọ̀ náà ní bọ̀dà kú hmm. àbúrò bàbá mi ọmọ mi làwọn ń pè wọn so mọ́mí òdùtọ́lá òdùtọ́lá tọ́lá dẹ̀sí ló gbé mọ́mí òdùtọ́lá wa ni ha àfìgbà tẹ́ ẹ pa délé ah. kí ló pa wọn ló ní yellow fever hmm. náà bá ní ṣe yellow fever ẹ lè lu agbó bá a bá já kinní kan wọ́n bá ní ọlọ́run ò rán wa pé ká lò ó wọ́n ní jọ́ olókùn wọn ní jẹ̀dá bọ́lú wa ń sọ́lọ́wà mọ́túárì oníkílódé tẹ̀wù gbókù ẹ̀ lọ sí mọ́túárì wọ́n nígbà tẹ́mi ti bọ́ lẹ́mìí tẹ́ fẹ́ kó bọ́ nìyẹn bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀ bí ẹ bá mo fẹ́ sọ mo dẹ̀ gbàgbọ́ pé ọlọ́run oníǹsọ ọlọ́run tó dá ewé kó dá pé kí ìjọba àgbébẹ̀ initial intention ọlọ́run nígbà tó dá ọgbà ìdẹ́nì fún àwa ọmọ èèyàn ni ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyò lórí ilẹ̀ ìgbà tó dà nǹkan tó ní ká máa ṣe ìkáwọ́ rẹ̀ hmm. kíní kan ni mi ò ní bá yín ṣe tán bá gbé ìwé kalẹ̀ tán ní kó o tó lò ó ó kọ́kọ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta hmm. tàbí wàá kọ́kọ́ pe àwọn àyájọ́ kan sí i hmm. mi ò nílò yẹn nítorí pé ṣoṣù rẹ pé mo ti ń pe ẹ̀mí èṣù sínú ìgbà tí mo fẹ́ gbé sínú kẹ́mi èṣù máa wọ̀ ọ́ lómi fún àpẹẹrẹ àná mo sọ fún ẹnìkan pé tí mo bá fura pé jẹ̀díjẹ̀dí ń ṣe mí ó dẹ̀ máa fọ́ ni ogun mi pé màá ra ta lọ́jà màá ṣe gbúdọ̀ lọ́bọ̀rọ̀ màá jẹ́ kó sàn dáadáa hmm. màá ṣe màá gbọ̀n mu màá fi jẹun màá gbọ̀n mu tí n bá mu lálẹ́ tí mo bá mu láàárọ̀ mi ì lè rí jẹ̀dí yẹn mọ́. Hmm. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fi ẹsẹ̀ méjèèjì kó kí ìránṣẹ́ ọlọ́run máa ń sọ fún ọlọ́run wa dádì ẹ̀ káàbọ̀ màmá ní dádì ńkọ́. Hmm. wọ́n ní wọ́n kí ọkọ mo láǹfààní láti jẹ ọmọ ìránṣẹ́ Ọlọ́run títí bàbá mi fi tí ìyá bàbá mi fi sílẹ̀ wọ bàbá mi ń dọ̀bálẹ̀ fún gbalaja ni. Hmm. ọjọ́ kan mo wá bẹ̀rẹ̀ pé ṣe bọ́ ní pásítọ̀ kì í kúnlẹ̀ pẹ̀lú àna ètè ó níbo ni mo ti rí inú bíbélì. Hmm. nígbà tí bẹ́ẹ̀ni sọ pé ẹ fi ọlá fún ẹni tí ọlá ń ṣe tirẹ̀ mo ń ṣe program kan church kan lajì ni mo ní nọ́mbẹ́ ibi gbóngbóyàrò hmm. wá wò pé afẹ́fẹ́ mi náà àwọn ló dáa fẹ́ yín mo wá lò ó mo dẹ̀ Hmm. ó dẹ̀ wà chọ́ọ̀chì tèmi náà so tí n bá ti láǹfààní láti lọ chọ́ọ̀chì máa bẹ̀ máa rùn hmm. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dà fún wa o ó dàbí pé ńgbà tí fóònù ti dé yìí hmm. wọ́n wá sọ fún wa ń sìn pé tó o bá lọ sóko dandan ni kó o ò gbọ́dọ̀ hu ṣẹ́mọ́ tó jẹ́ kálẹ̀ èèyàn hu ibu ni ibu ni hu tó o bá wá dópọ̀ tí ò sí nẹ́tíwọ́ọ̀kì báwo ló ti fẹ́ pípé ẹni tó wà lọ. ọ̀dà <laughs> ẹ jẹ́ kí n tún sọ nǹkan fún tí mo tún ṣẹ̀ṣẹ̀ ok ẹ jẹ́ n sọ ìrírí mi kan àwọn àbí kan jọ́ kan là ń kàn bí sọ̀rọ̀ pé tí àkekèé bá tán àyàn tàbí tí èdè òbùsùn tàbí nǹkan olóró kan ṣe pé kó sáré mú àlùbọ́sà kó jẹ kó dá ojú kìíní yẹn kó fi sí i pé oró àlùbọ́sà máa ń pa oró àwọn nǹkan afàyàfà yẹn gbà tí màá délé lálẹ́ àkekèé bá ta ọmọ mi. Hmm. ẹ wá mọ tó fọ́ ni mo bá sá màá tètè mú pa mo bá yọ yájà àlùbọ́sà ṣe fúnra ẹ̀ ló ń sọ fún mi pé ó ti ń tu òun mo fẹ́ sọ fún yín lóòótọ́ pé àlọ́sítù àlóògùn. nígbà tó ara ẹ̀dẹ̀ yà. àkekèé ta. ta o wá mú àgbo wá má lùbọ́sà mi là á mo gbé ìpè ẹ̀ mo fún ìjẹ́ mo tó wá fi bíléèdì gba ojú ẹ̀ mo fi sí i ẹ̀mí èṣùwò ló wà ní àlùbọ́sà ẹ̀mí èṣùwò ló wà ní bíléèdì ẹ̀mí èṣùwò ló wà nínú èmi tí mo fi sí tí kò fi ní ṣiṣẹ́. Hmm.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 ẹ bá wa kí àwọn tó wò yìí kẹ́ wá bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ilé ìjọsìn tọ́lọ́run ti gbọ́ yín ṣe. mo kí gbogbo aráalé pátápátá àti gbogbo èrò ọ̀nà tí ó ń gbọ́ ètò bẹ̀m̀bẹ̀ yẹkẹ lákòókò ní orúkọ mi ni ẹ jẹ́ kí n sọ pé apostle prince johnson adé alao ìránṣẹ́ ọlọ́run ni mí ní ilé ìjọ rock foundation kerubim and seraphim church tó wà ní àgọ́ òdo ní ìlú abẹ́òkúta èmi ni ọni ọlọ́run sì fi ṣe adarí ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lágbára ọlọ́run wọn ò ní fẹ́ lomi ìṣẹ̀wá o. àmín àmín tó gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run onírúurú èrò àti ọ̀rọ̀ ni ọ̀pọ̀ àwọn tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run máa ń sọ jáde pàápàá nípa ìgbàgbọ́ tiwọn kí ni ohun tí ìgbàgbọ́ yín tó dì mú lórí eléyìí tí mo fẹ́ sọ yìí ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò wípé wọ́n dẹ̀ gbà wípé mímáa lo àwọn nǹkan bíi bóyá àwọn ìwé kan èèyàn kan já bóyá ẹnìkan ẹ̀jẹ̀ ń jáde lórúkọ bí ó ṣubú ọmọ kan ṣubú wọn á nìkan já bí ewé efinrin àbí nǹkan wọn á gbó wọn á fún sí ojú ẹ̀ ẹ̀jẹ̀ yẹn ó lè dáwọ́ dúró díẹ̀ á ta àwọn míì á ní ó yá o ǹjẹ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ni ìgbàgbọ́ yín ló dì mú ní ìbámu pẹ̀lú gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ adarí. ìgbàgbọ́ mi kọ́kọ́ ni pé hmm ibi tí ọmọdé bá ríran mọ ní òkú ẹ̀ ń balẹ̀ ẹ jẹ́ kí n sáré sọ ìtàn kékeré kan mo kéré ó jẹ́ kí n máa rántí ìtàn yẹn bódà wa kan bọ̀dà délé lóúnjẹ ọ̀rọ̀ nineteen ni mo ṣùgbọ́n bóyá bíi sixteen or seventeen years nígbà yẹn mo wà secondary school mo lọ lọ lọ́dọ̀ àbúrò bàbá mi tó jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run ní ìkan nínú àwọn ilé ọlọ́run náà bá dé láàárọ̀ ọ̀nà ní bọ̀dà kú hmm. àbúrò bàbá mi àmọ́ mi làwọn ń pè wọ́n so mọ́bì òdùpẹ́lá òdùtáyà pẹ́lá dẹ̀sí mo gbé wọ́n ní Odùtọ́lá wa ni àfìgbà tẹ́ ẹ pa délé ah. kí ló pa wọ́n ló ní yellow fever hmm. wọ́n bá ní ṣé yellow fever ẹ lè lu agbó bá a bá já kinní kan wọ́n bá ní hmm. ọlọ́run ò rán wa pé ká lò ó wọ́n ní jẹ́ olókun ní ìjọba abọ́lọ́wà sọ́lọ́wà mọ́túárì oníkílódé tẹ̀wù lóko ẹ̀ lọ sí mọ́túárì wọ́n hmm. nígbà tẹ́mi ti bọ́ lẹ́mìí tẹ́ fẹ́ kó bọ́ nìyẹn bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀ bí ẹ bá mo fẹ́ sọ mo dẹ̀ gbàgbọ́ pé ọlọ́run olóòsọ ọlọrun tó dá ewé kó dá pé kí ìjọba àgbébẹ̀ initial intention ọlọ́run nígbà tó dá fún àwa ọmọ èèyàn ni ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí hmm. ká máa gbáyò lórí ilẹ̀ ìgbà tó dàgbà tó ní ká máa ṣe ìkáwọ́ rẹ̀ hmm. kíní kan mi ò ní bá yín ṣe Hmm. tàbí wà kọ́kọ́ pe àwọn àyájọ́ kan sí i hmm. mi ò nílò yẹn nítorí pé ṣe ṣùgbọ́n pé mo ti ń pe ẹ̀mí èṣù sínú ìgbà tí mo fẹ́ gbé sínú hmm. kẹ́mi èṣù máa wọ̀ọ́nú mi fún àpẹẹrẹ àná mo sọ fún ẹnìkan pé tí mo bá fura pé jẹ̀díjẹ̀dí ń ṣe mí ó dẹ̀ máa fọ́ ní ogun mi pé màá ra ta lọ́jà màá ṣe gbúdọ̀ lọ́bọ̀rọ̀ màá jẹ́ kó ṣàn dáadáa màá ṣe màá gbọ̀n mu màá fi jẹun màá gbọ̀n mu tí n bá mu lálẹ́ tí mo bá mu láàárọ̀ mi ì lè díjẹ̀dí gbúre gbúre wáyé tí n bá fi ìpè bóyá inú mi kún tí wọ́n bá mú ọsàn hmm. àwọn ewé mi wà tó yẹ pé à ń lò ewé kan wà eh, ó máa ń rún bọ̀nàbọ̀nà wáyé ó ń wo àwọn àrùn nígbà tó jẹ́ pé èmi mo lọ́jà tàbí ẹni tó lọ́jà júwèé fún mi bí kìí pé wọ́n mú wọlé lẹ́yìn mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà làwa náà ń ṣe nílé ọlọ́run tó jẹ́ pé bọ́ọ̀lù ṣá ni mi. Hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ àpẹẹrẹ kan fún yín ìránṣẹ́ ọlọ́run mm-hmm. tí ò ju ẹgbẹ́ mi lọ kí ìyàwó bàbá bàbá mi kó wá ríbi kó wá kúnlẹ̀ kó wá fẹ́ gbàdúrà kó wá rí ọlọ́run adé àlàó ṣé kìí ṣọlọ́run hmm, hmm. tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń fi ẹsẹ̀ méjèèjì kó kí ìránṣẹ́ ọlọ́run máa ń sọ fún ọ ní ọlọ́run wa dádì ẹ̀ káàbọ̀ màmá ní dádì ńkọ́ hmm. wọn lè wọn tiẹ̀ kí ọkọ wọn ìwà bá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fèmí ìbí náà wàá rò pé irọ́ ti ṣẹlẹ̀ ilé ìtúwà mo láǹfààní láti jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run títí bàbá mi fi tí ìyá bàbá mi fi sílẹ̀ wọ̀ bàbá mi ń dọ̀bálẹ̀ fún gbalaja ni. Hmm. ọjọ́ kan mo wá béèrè pé ṣe bọ́ ní pásítọ̀ kì í kúnlẹ̀ pẹ̀lú àna ètè ó ní bo ni mo ti rí inú bíbélì. Hmm. nígbà tí bẹ́ẹ̀ni sọ pé ẹ fi ọlá fún ẹni tí ọlá ń ṣe tirẹ̀. ṣé mhm. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ sáré sọ ilé ìkarùn ayà sẹ́gbẹ́ kan mhm. nígbà tí ẹ̀sìn dé mi ìsọgbà ẹ kìrìsẹ́nì o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn ìbílẹ̀ ibikíbi tó bá dé ó kọ́ fẹ́ gbà tọwọ́ yín kó sọ pé kò dáa kó wá fi síbẹ̀ gbàtà wà kékeré a ṣeré bí Samuel Ajayi crowd a ṣe mú ìgbàgbọ́ dé hmm. orin là máa fi ń ṣeré ńgbà yẹn ó wá ní inú orin yẹn ó wá ní àwa lójú àwọn Yorùbá wá ní awòrán títí kò ṣojú ẹni tó fọ́ hmm. kò sẹ́ni tí ò rí nà ọ̀nà tó gbà tó fi la ojú tí ò fọ́ afẹ́ ló wá ní òun mú Jésù wá hmm. ṣẹ́kẹ̀tì ẹ̀ ẹnikẹ́ni tó gba Jésù gbọ́ tó gba Ọlọ́run gbọ́ tó mọ̀ pé Ọlọ́run ṣiṣẹ́ ìyanu ó lè já ewé o ó lè já dógbéyàrò kó sì kó ló ìbámu òun recently mo ń ṣe program conscious kan la jí ni mo rí mẹ́ńbẹ́ ibi dógbéyàrò hmm. mo wá wò pé afẹ́mi ah, náà àwọn ló dá afẹ́ yín hmm. mo wá lò ó hmm. mo dẹ̀ discover lóòótọ́ pé ó dá afẹ́ yín ó dẹ̀ wà church tèmi náà so tí n bá ti lábàá láti lọ church máa bẹ̀ máa rùn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dà fún wa o ó dàbí pé ńgbà tí fóun ti dé yìí hmm. wọ́n wá sọ fún wa ń sìn pé tó o bá lọ sóko dandan ni kó o ò gbọ́dọ̀ hu sẹ́mọ tó jẹ́ kán léèyàn hu ibùdó e ibùdó tó o bá wá dókọ̀ tí ò sí nẹ́tíwọ́ọ̀kì báwo ló ṣe fẹ́ pèpè ẹni tó wà lọ. tó o ká rọ aṣẹ́mọ bí ẹ̀bẹ̀ yẹn. ẹ eh, eh, ó tún wá kù ó kù níbi tí ẹ bá dé yẹn sà béèyàn kan bá wò sùnsùnsùn bóyá nǹkan kan ṣe bóyá ọwọ́ ẹ̀ kan déédéé wú wọ́n á hmm. ní kóra tọ̀ pé kò fi rá irú ìyẹn ṣé ọlọ́pàá sí náà. ìbéèrè tí màá kọ́ béèrè ni pé hmm. kí ló fi ra ibo ló ti rí i ẹbí yẹn ni kò gbó eré kan bóyá bóyá wọn ní àpòró. bí àpòró eh. ẹ̀pá àjẹ̀bú ẹ jẹ́ ká má tiẹ̀ sọ pọ́wọ́ ẹ̀wù ẹ jẹ́ ká ní bóyá ejò ó sàn ọ̀dà ẹ jẹ́ kí n tún sọ gan fún tí mo tún ṣẹ̀ṣẹ̀ ok ẹ jẹ́ sọ rírì nìkan àwọn àbí kan jọ́kan là ń kàn bí sọ̀rọ̀ pé tí àkekèé bá tún àyàn tàbí tí ejò bùsùn tàbí nǹkan olóró kan ṣe pé kó sáré mú àlùbọ́sà kó jẹ kó dá ojú kìíní yẹn kó fi sí i pé oró àlùbọ́sà máa ń pa oró àwọn nǹkan afàyàfà yẹn gbà tí màá délé lálẹ́ akéèké bá ta ọmọ mi. Hmm. ẹ wá mọ tó fọ́ ni mo bá sáà máa tètè mú pa mo bá yẹ wá jà àlùbọ́sà ṣe fúnra ẹ̀ ló ń sọ fún mi pé ó ti ń tu òun mo fẹ́ sọ fún yín lóòótọ́ pé àlọ́sítù àlóògùn nígbà tó ní ara àkekèé ta. ta ó wá mú àgbo wá má lùbọ́sà mi là á mo gbé ìpè ẹ̀ mo fún ìjẹun tó wá ti blade gba ojú ẹ̀ mo fi sí i ẹ̀mí èṣòro ló wà ní àlùbọ́sà ẹ̀mí èṣòro ló wà ní blade ẹ̀mí èṣòro ló wà nínú èmi tí mo fi sí i tí kò fi ní ṣiṣẹ́. Hmm. tó bá jẹ́ pé mo má lùbọ́sà yẹn hmm. mo wá kọ́kọ́ mú lọ di orò àbí mo mú lọ di èṣù mi ò gbọ́dọ̀ lò mọ́ mo ti fi èṣù sí Paul sọ fún àwọn ará Ṣáńtẹ́nì àbí Kọ́ríńtì ẹ má béèrè kí lẹ fún oúnjẹ yìí ṣe ẹ jẹun kẹ́ ẹ máa lọ bẹ̀tẹ̀ ẹ bá béèrè tó bá bá kí lẹ ṣe bá ti ní à ń bọ̀ gùn oúnjẹ yóò ti di èèwọ̀ so kọ́lọ̀ ń kó ràn wá lọ́wọ́ onímọ̀ sọ pé ibi tí ọmọdé bá rí ìrànmọ lóko ẹ̀ ń balẹ̀ ṣé ẹ rí ẹ̀sìn tá a gbà ẹ rí pé mi sọ pé ìgbàgbọ́ mi sọ pé mùsùlùmí mm-hmm. ẹ̀sìn tá a gbà ó ti ń kó bá wa ó ti ń kó bá wa ó tiẹ̀ wá ń kó bá kìrìsìtẹ́nì ju mùsùlùmí lọ mùsùlùmí sì gbà pé o sì lè lo tírà o lè hàn hàn túmọ̀ mm-hmm. ṣùgbọ́n nínú kìrìsìtẹ́nì ẹ̀sìn tàgbà ti ń kó bá wa ó tún wá ń dá ìyapa sílẹ̀ mo fẹ́ sọ eléyìí mo dẹ̀ lè face any challenge anywhere agídílẹ̀ fi rí pentikosta kan tí ó bá kérúbù ṣe hmm. wọn láwọn aláṣọ funfun ó ti ṣẹlẹ̀ sí mi rí tí mo rí wọn bí ẹlẹ́ṣẹ̀ wọn á ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn iṣẹ́ pọ̀ lóòótọ́ ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ pé irú iṣẹ́ wo ló ń ṣe. ibi tí mo fẹ́ lọ náà nìyẹn pé irú iṣẹ́ wo so etí mo rí torí pé mo ṣe history ìkan nínú ti díẹ̀ sí mùsùlùmí ṣe gbalẹ̀ nínú history tí wọ́n kọ́ wa ni pé nígbà tí wọ́n dé wọ́n ń fún àwọn èèyàn ní nǹkan tó bá níṣòro tó já ní òkè gbà hàn tú lọ́dọ̀ gbàtíra yìí tó bá ẹ̀sìn ìbílẹ̀ tí a mú pé tí àwọn ìta bá lọ ní oníṣègùn ní ìsọ babaláwo ọ̀tọ̀ ní babaláwo ọ̀tọ̀ ní oníṣègùn tó bá ṣe dájọ́ nǹkan pọ̀ ọ̀tọ̀ ládàṣe á lọ nǹkan kan akófin ìyẹn bá mu ó jẹ́ káwọn èèyàn máa súnmọ́ wọn ṣùgbọ́n kìrìsìtẹ́nì akábàdúrà orúkọ ọlọ́run bàbá jésù olúwa wa àmín ẹ máa lọ ní àlàáfíà kò fi mí ní nǹkan kan. so gbogbo orú yẹn mo fẹ́ sọ gbangba mo dẹ̀ fi ń dá lójú pé ọlọ́run wa kì í ṣe ọlọ́run òkùnkùn bí wọ́n bá fúnyàn léwé tán bá fún un légbò tí kò bá mọ̀ díẹ̀ ó lè má lò tó bá ti mọ̀ díẹ̀ torí pé kò sí àwọn nǹkan àwọn nǹkan ẹ̀mí míì nínú ẹ̀ tó yàtọ̀ sí ẹ̀mí ọlọ́run tó bá lo ara ẹ̀ àyà o jésù náà ṣe wọ́n máa fọ́jú lọ sọ́dọ̀ jésù wọ́n bí láti inú ìyá ẹ̀ pàfọ́jú ni jésù wàá bu ìpè ńlẹ̀ pẹpẹ ó tutọ́ sí òpò ó filẹ̀ lójú ó filẹ̀ lójú so jésù náà lo nǹkan àbí èlò ṣé láàbù ni jésù ti lọ bu ìpè ṣé ìbò ló ṣe é hmm. bẹ́ẹ̀ yàtọ̀ sí pópò kò pe ẹ̀mí kankan sí o kò pọ̀fọ̀ sí i kò gbé wọlé ìṣà nǹkan méjì tí mo máa fi sọ fún àwọn èèyàn ni èyí tí mo sọ yìí ìkejì ìyẹn fi hàn pé Jésù wà bí ta ti ṣẹ̀dá èèyàn ó mọ̀ pé ojú yìí tá a ṣe gbẹ̀yẹ̀ rè tí ò lé pẹ̀ jẹ̀ǹtì ìpẹ̀ sí ṣé mọ̀ pé ìpẹ̀ yẹn lọ́lọ́ dá wa. Hmm. so mo gbàgbọ́ pé mo dẹ̀ ń sọ fún àwọn èèyàn tí n bá dẹ̀ rí ẹni tí kò lè ṣe bóyá ni màá bá ṣe torí jọ́kan ni ó kù tí ó dá mi lójú gbogbo nǹkan tí Olúwa dá dáradára ni ètò bá jẹ́ pé ọ̀nà dáradára la fẹ́ fi lò ẹja tẹ̀síwájú ká máa lò. ọ̀dà ibi tó rọ̀ wá dé yìí mm. tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká lọ sínú ẹ̀sìn ti kìrìsìtẹ́nì. good. àwọn ìránṣẹ́ ọlọ́run oníkálukú wọ́n ń sọ̀rọ̀ lọ́tún sọ̀rọ̀ lọ́sì báyìí ní báyìí ní ọ̀nà báyìí lọ́nà oníkálukú ń sọ fáwọn ọmọ ìjọ wọn láti tẹ̀lé ẹ ti mẹ́nuba kankan láìpẹ́ yìí wípé àwọn àjọṣepọ̀ kan ò sí láàrin àwọn ìjọ pentikosta àtàwọn ìjọ aláṣọ funfun wípé wọ́n á ní aláṣọ funfun ni wọ́n iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn wọ́n á fẹ́ béèrè pé irú iṣẹ́ wo gan-an ṣe rí ṣọlọ́run takò àwọn iṣẹ́ yẹn ṣe rí hmm. ọ̀rọ̀ tá a sọ lẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ hmm. tí àgbẹ̀ bá fẹ́ jẹ iṣu hmm. eh, ebù a ló ti kú nígbà tá a bá fẹ́ bú àwọn aláṣọ funfun à á sọ pé wọ́n ń ṣiṣẹ́ ṣé pentikosta ò ṣiṣẹ́ nínú ìrírí mi nínú ìrírí mi nínú aláṣọ funfun yìí mi mo lè ka ju hundred lọ pásítọ̀ pentikosta tó pé tó bá rẹ̀ tàbí tíyàwó ẹ̀ sick aláṣọ funfun ló tún lọ gba iṣẹ́ ìfáàtì kan burú níjọ́ kan débi pé nígbà tó dé ẹni tó jẹ́ bí ọ̀gá fún mi eh, mi fẹ́ dárúkọ ẹ̀ gbà ó dẹ̀ gbàdúrà fún ṣùgbọ́n ní tó bá di aago méjìlá ní ọjọ́ monday ẹ gbà mọ́lẹ̀ kẹ ibikíbi tó wù kẹwàá ẹ lọ sílé yín kẹ lọ gbàdúrà ọlọ́run àfẹ́ tó ń ṣe yín hàn yín hmm. nígbà tó lọ tán ẹni ẹ bá pè mí ayára o ọkùnrin yìí ah ajẹ́ burúkú nìyàwó ẹ hmm. pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan tó pọ́pùlà ni o hmm. ajẹ́ burúkú nìyàwó ẹ tó gbogbo wọn bá ti lọ bí sọ́tọ̀ ìyàwó padà wá ṣe nǹkan kan sínú ilé nígbà bá di monday ó rí nǹkan tí mò ń wí o ṣùgbọ́n máa di monday mo tún wà ní church ní pastor bá dé ló bá bú sẹ́gun kí ló dé bàbá wa nínú olúwa wọ́n ní òun ti jáde gbòdì twelve òun padà wálé mọ́mì ni mo bá mọ́mì wo ṣé mọ́mì kékeré àbí mọ́mì àgbà oníyàwó òun hmm. ṣé mọ́mì ló ń ṣe mí ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tó gbọ́ ní ìmí sọ pé mọ́mì ń ṣe yìí ó bá ti jẹ́ mọ́mì lẹ́bá ẹ máa gbàdúrà ẹ ka sáàmù báyìí ẹ gbàdúrà báyìí ẹ ka sáàmù báyìí ẹ gbàdúrà báyìí ibi tí àṣejù aláṣọ funfun àti àwọn tó jẹ́ pé aláṣọ ìrírí ni wọ́n wá wà ní pé oníjẹkújẹ ara lọ gbé nǹkan kan lé lọ́wọ́ tí kò ń ṣe èyí tó yẹ mo mọ̀yàn kan tó yẹ pé máa ń ṣe ìṣègùn bí ká gún nǹkan mọ́ ṣe fún tó bá ṣe tán ó máa gbé wọnú yàrá à ń lọ gbàdúrà sí mi mo wá ká bàbá wa kan ni mo wá ká wọn mọ́bẹ̀ bá mi ẹ̀ ń gbàdúrà sí mi ló bá rẹ́yìn ló bá ní ọlọ́run ló jẹ́ kí gbogbo nǹkan ṣe ọlọ́run ni ẹ wọ́n lọ́mọ kan ń ṣe bákan jọ̀kan bá nìkan gbégbó yẹn wá fóun ó dẹ̀ fún yín ó dẹ̀ lọ kò dẹ̀ pẹ́ náà nìgò náà dẹ̀ fọ́ ah, wà á máa gbára ní kíní yẹn ògùn yẹn fọ́nrí kíní onígbàgbọ́ ni olómi ló wà nù ẹ̀ hmm. pé ìgò sìmáàpù kan tó ṣe ni mo fi rọ omi omi yẹn tútù ni ó ti wá di gbígbóná òun bá gbé síbẹ̀ pé ṣùgbọ́n tóun bá fóbìnrin yẹn lómi yẹn tóun kà mọ̀ ni pé òun bá ń gbàdúrà omi yẹn wà mẹ́ bóun ṣe òun wà mẹ́ o ti gbàgbọ́ pé kóun ti ẹ̀ ṣe fún ní nǹkan káwọn wò ọmọ náà ló sùn yẹn hmm ẹni yẹn ti gbàgbọ́ pé tí mo bá dọ́dọ̀ ẹjọ́ ìpè bá ṣe ibi tí mo bá dọ́dọ̀ bàbá alẹ́ òde màá rí nǹkan lò hmm. nígbà bẹ́ẹ̀ ti fún ní ìgbòdì ìgbà àti bàbá alẹ́ òde ìyẹn la fi ba aṣọ funfun jẹ́ mo ń ṣe nǹkan fún church mi níjọ́ Sunday ẹnìkan sọ̀rọ̀ kan mọ́ ní jókòó jẹ́jọ́ ṣáàjú apẹ̀tìkọ́sọ̀ òkè gbà tí ó tàn mọ́lẹ̀ àbùtọ́ túra rí tó ta bá gbàgbé ní afẹ́ gbàdúrà ìtàrí túra rí táàrí kándù ṣé ọlọ́run yẹn ṣé ká lùyà tàn fún kórìíran hmm. àbí pẹ̀fúmù tó fi sára ní tòwárí let's pray and let God do his wonder hmm. ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ òjọ́ wa ò pọ̀ o kò pa àpọ̀ rárá. yorùbá náà ní wọn tí wọn ti kọ́ lẹ́yìn. ṣùgbọ́n wọn bá wa tá a wà ń bẹ̀ à ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá laago oṣù mẹ́ta dé ní ṣọ́ọ̀ṣì laago mẹ́ta wọn á wá nítorí wọn mọ̀ hmm. so bí yẹn ṣe ẹnikẹ́ni tí ó bá ní òun ò fẹ́ràn ìjọ kan tàbí òun ò fẹ́ràn ìjọ kan ìjọ ló wà lọ ṣùgbọ́n èmi mọ̀ pé tíjọ kìíní bá ń sin ọlọ́run ní tòótọ́ ó ní ẹ̀mí ni ọlọ́run àwọn ẹni tó bá ń sìn kò lè ṣaláìsí ní ẹ̀mí àti ní òtítọ́ so ẹni tó bá ń sìn lẹ́mìí àti lótìtọ́ ó padà wá sọ fún wa ní májèlé tuntun pé ó nílò ẹ̀mí ọlọ́run láti dá ẹni tó ní ẹ̀mí ọlọ́run mọ̀ so dájúdélé tí mo bá ń sin ọlọ́run tẹ́ ń sin ọlọ́run màá wẹ̀mí ọlọ́run nù yìí ẹ bá jẹ́ ìjọ ṣọ́ọ̀ṣì orí àkìtàn kébìlá láti ṣọ́ọ̀ṣì orí àpáta tá a bá pàdé màlọ́mọ ọlọ́run mo lọ revival kan ní Delta State bí màá yẹn ṣe ń wàásù lọ ẹni tó wá pè mí wá pè mí náà ah, pé mo sọ fún kò gbọ́dọ̀ wá I'm not sure this person is a true man of God hmm. ó ní wàá pè mí mo ní that's what my spirit is telling me ah ó ní rọ́wọ́ ẹni yẹn fẹ́ sọ mí di èèyàn burúkú bóyá ọdún karùn-ún àbọ̀dún kẹfà ló pè mí pé wọ́n ti mú ọkùnrin ránṣẹ́ ọlọ́run yẹn wọn wọn ti mú wọn tẹ bá dẹ wo church ẹ ti bá sọ àdírẹ́sì church yẹn wọrí ni gbogbo ayé àmọ́ hmm. níjọ́ tó wá wí mo wá sọ pé i no tell you mi sọ fún ẹ bí níjọ́ tí mo ti rí ọlọ́run ti fi hàn mí pé ṣọ́ra fún ọ hmm. bẹ́ẹ̀ bá dẹ̀ rú àwọn tẹ́ ẹ máa fẹ́ sún wọn nìyẹn ọlọ́run kó ràn wá lọ́wọ́ hmm. bíbélì ti sọ̀tàn fún wa epo àti àlìkámọ̀ ayé ti sùn ọ̀tá ti gba àlìkámọ̀ sínú àwọn ìránṣẹ́ ọlọ́run tó ní ìsèlú owó church mọ́ o individual ta ni mo wà lọ́rẹ̀ tóbi fásùgbà àwùkẹ́ òṣìṣẹ́ móhùnmáwòrán àti rédíò ni ìwà èrè kì í ṣe pé gbogbo àwọn òṣìṣẹ́ yìí báyìí ni wọ́n rí mi ò lè sọ bẹ́ẹ̀ láéláé so àfi kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ bíbélì sọ oríkìṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni ó wọlé ìjọba <laughs> bàbá mi ìyẹn wà ní májú orí keje ṣé rí àwa èèyàn ìwà tá a bá dọ̀run hmm. láàmọ̀ ẹ gbọ́ pé jésù sọ nínú nínú ilé mi ni ìdájọ́ ti bẹ̀rẹ̀ mhm. so jésù ti mọ̀ pé àwọn àwa òjíṣẹ́ ọlọ́run á burú ju àwọn táwọn tàn jẹ táwọn pè ní ìfèwé mugun àbímágà lọ so dájúlélè àwọn àdùn ọlọ́pàá fẹ́ẹ́ dájọ́ wa hmm. tó gbà tó ti ń dájọ́ wa lẹ́nu ìjùmọ̀ pé yé pa pásítọ̀ tí mo tẹ léèrè ṣé bí lábẹ́kúta yìí náà ni hmm. bí bàbá wa nílé olúwa kan kú náà láwọn aláwo náà máa sì gbọ́ ẹ̀ tó ọlọ́run kó rọ̀ wá lọ́wọ́ o lágbára ọlọ́run a ò ní ṣìnà o. àmín tó ọ̀dà ẹ wá bá mi fáwọn èèyàn kan ní àmọ̀ràn lórí àwọn tó jẹ́ pé ìgbàkigbà táwọn bá fẹ́ lọ sílé ìjọsìn wòlíì gangan ni wọ́n fẹ́ lọ wò wòlíì gangan sì ni wọ́n fẹ́ lọ bá. ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹni tí ó bá ń wò mí tó ń gbọ́ mi àti ẹni tó fẹ́ ròyìn mi fáwọn èèyàn má torí ìránṣẹ́ ọlọ́run lọ o dádì yẹn lágbára kò sí dádì tó lágbára ọlọ́run ló lágbára olórin ni jésù lálágbára gbogbo ayé ló mọ̀ ẹni tó lágbára nìyẹn ṣe rí dádì iṣẹ́ mi mo fi lé ọlọ́run lẹ̀ dádì ló wà lọ. Hmm. mi ì lè lọ chọ́ọ̀chì pásítọ̀ lágbádá ti chọ́ọ̀chì pásítọ̀ lágbádá ni mo fẹ́ lọ nítorí kíni ẹ ti ẹ̀ kíyèsí àwọn pásítọ̀ tó gbé ìbò tọrọ dá lẹ́nu wọn wọ́n tó ti ń lọ́mọ ọjọ́ ju àwọn tó jẹ́ wípé yorùbá lásán ni wọ́n fi ń wàásù a ti sọ bíbélì di literature tó bá ti lè kà á kẹ́nu ẹja kò ní lo simili láti fi sọ̀rọ̀ hmm. if you if you if you if you worship God people will wonder why you don't wonder gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ àti fi ń kóra wa jẹ so gbogbo èyí èèyàn tó o bá wọ ilé ọlọ́run tàbí tó o fẹ́ lọ ilé ọlọ́run wádìí lẹ́nìí wádìí lára wádìí ládùúgbò kí ọkàn ẹ ṣí ọpọlọ ẹ sílẹ̀ kó o rí pé ibi tí mò ń lọ ọ̀nà ni àìwá mọ̀ o bóyá o ti lọ o o ti wá wò pé ah, ibi kì í sọ̀nà o eh, if your church cannot change you change your church hmm. either kò yí wọn padà nù ṣọ́ọ̀ṣì yẹn tàbí kò parọ́ lé ọlọ́run rẹ hmm. kì í ṣe dandan kákú sẹ́yìn ìránṣẹ́ ọlọ́run o gbogbo wa nìránṣẹ́ ọlọ́run òun ṣe àwárí tiẹ̀ tàbí ó já kan gbà lọ́wọ́ ẹni tọ́lọ́run fi rán ló ń lò ó so ẹ má jẹ́ ká tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run ẹ má jẹ́ ká tẹ̀lé building ẹ má jẹ́ ká tẹ̀lé irú mọ́tò ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ ayé ẹ mo fẹ́ dúpẹ́ lọ́lọ́run pé mi ò jù báyìí lọ hmm. ṣùgbọ́n ẹgbẹ́ mi tó máa sọ wípé báwo ni tèmi àárín <laughs> díẹ̀ nítorí pé nítorí olúwa wà pẹ̀lú wa ni kò yẹ kí sẹ́ẹ̀lì tèmi ó máa wí ní ìsìn wípé jọ́lọ́run bá sí pẹ̀lú màá ti parẹ́ ẹ̀ hmm. so ẹ jẹ́ ká dúró ti ọlọ́run wa ọlọ́run gangan ni ká dìmú ká tó kúrò lé ká mú lọ sí chọ́ọ̀chì yẹn tá a bá ń padà bọ̀ ká má gbàgbé ẹ̀ sọ̀hún ẹ ṣe púpọ̀. tọ ẹ wá bá wa ṣe kinní kan ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí i kẹ ẹ sì bá a pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta torí àwọn míì lè fẹ́ ní ìbéèrè tàbí hmm. lọ́rọ̀ tán fẹ́ bá yín sọ. ẹ orúkọ mi bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìránṣẹ́ olúwa ni mí a pè ní apostle ní kérúbù and seraphim church ọlọ́run dẹ̀ fún mi ní ìrànlọ́wọ́ láti lọ sí ilé ẹ̀kọ́ bíbélì bíi ẹyọ kan bíi méjì nígbà tí mo wà ní pentikọ́sà hmm. wọn ọ̀sẹ̀ mi wọn lé mi o ìṣòro ló lé mi kúrò tèmi ìṣòro ara tèmi orúkọ mi mo dẹ̀ tún jẹ́ ọmọ ọba ní ìlú ara lọ́sùn state ẹgbẹ́dọ̀rẹ́ local government so nítorí náà mo máa ń gbéra mi ní apostle prince johnson adé alao ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 080 383 triple six twenty six zero eight zero three eight three six mẹ́ta àti twenty six. Hmm, tọ ẹ ṣeun tọ ọ̀rọ̀ rẹ o ẹ jẹ́ àtúnjọ pàdé ní comment section yẹn kámẹ́rò tiyín ìlú gángan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yin ní kò sọ mẹ́rin olúwa tóbi lọ́ba fáṣùgbà. ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé tí wò lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ wá má gbàgbé wípé lórí YouTube wa ìyẹn bẹ́ńbẹ́yẹ́kẹ́ comedy ẹ darapọ̀ mọ́ ń àwọn ohun tó jẹ́ ohun ìṣe àgbélárugẹ fún èdè wa ìyẹn èdè Yorùbá tó ń àwàdà ló wà níbẹ̀ kò mọ síbẹ̀ nìkan MC yín tó dáńtọ̀ rèé ìgbàkigbà ké wa àwa náà ni bákan náà ìpolongo ọjà kẹ́sì máa comment lóní bẹ̀m̀bẹ̀yẹ́kẹ́.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 fẹ́ o báyìí òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbà fẹ́ o báyìí òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tí wàá ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ọ́ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. bóyá sọpọ́ọ̀tì lọ Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lẹ́tì máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn jù Daniel Salomon ló mú mi gbà yìí òun ni ẹ máa wò.